ìgbà tó boyè fún ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù bilhijjá pẹ̀lú kí ọjọ́ arọ́fà kó bọ́ sínú ọ̀kan nínú àwọn ọjọ́ náà. ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó darí ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti oore sí ọ̀dọ̀ ẹni tí ó bá ṣe àníyàn rẹ̀ ní mímọ́ nínú àwọn ọjọ́ yìí tó sì ṣiṣẹ́ rẹ̀ mò ń jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà ọba tí ò lórogún ni mò ń jẹ́rìí bákan náà pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba wa náà ni òjíṣẹ́ rẹ̀ ni ọlọ́run ọba wa ọba tó ga tó tóbi jùlọ ó rán ànábì náà níṣẹ́ sallallahu alayhi wa sallam wa sallam bìdín alhaqi liyuzhirahu ala al-adyan nítorí kó lè bá sọ fún gbogbo aráyé pé ẹ̀sìn ìsìláàmù ni ẹ̀sìn ìtọ́lọ́hún kìí ṣe pé ó jẹ́ kan nínú àwọn ẹ̀sìn kọ́ òun lẹ̀sìn ìtọ́lọ́hún fẹ́ kọ́mọ èèyàn ó sìn láyé ni fẹ́ni tó bá jẹ́ pé yóò sìn lọ́hùn látara bẹ́ẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba kó sàlékún kí àtìgbẹ́ fanaduwa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́wọ́n kọ́ bá àbùkún àtàwọn àṣàbò rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ìdásọ́ ṣe pé wọ́n máa ń sáré ìdíje wọ́n máa ń salápá títí wọ́n máa ń yára gágá lọ síbi àfikún ọ̀rọ̀ àsìkò kan èyí tọ́lọ́wọ́n ọba tí ó bá bùkún bákan náà ni abẹ ọlọ́wọ́n ọba kíkẹ́ náà kọ́ máa bẹ lórí gbogbo ẹni tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí di ọjọ́ gbèdé àlùkìyàmà ẹ̀yin ọba wọn náà sí tako mo ń bẹ̀rẹ̀ látara pé ká lékún níbẹ̀rù ọlọ́run ọba wa ti máa ń dá tó bá fẹ́ tí sì máa ń ṣẹ̀ṣà tó bá fẹ́ ọlọ́run ọba tí ó dá àwọn àlìjánná àbí ká sọ wípé àwọn ààyè tó sì ṣẹ̀ṣà sèrèdáwòsì nínú wọn tó ṣe ní èyí tó ga jù ń bẹ láàyè àpọ́nlé ọba tó tún wá ṣẹ̀ṣà látara àwọn mùmínín ó ṣẹ̀ṣà àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tawáwí náà ọlọ́run tún ṣẹ̀ṣà nínú wọn ó ṣẹ̀ṣà àwọn márùn kan sáńpé wọn ní olùlẹ̀ azmi ọlọ́run bá wá ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn márùn tawáwí náà ó ṣe ó ṣe ní ìmáàmù wọn ọlọ́run bá dá ilẹ̀ ó ṣẹ̀ṣà Mẹ́kà. nínú orí ilẹ̀ torí pé kò tó jẹ́ àyè bí irú ẹ̀ mọ́ lórí ilẹ̀ ayé ọlọ́run bá dá àwọn ọjọ́ ó sì ṣẹ̀ta nínú wọn nínú wọn ló ti ṣẹ̀ta òru Ramadan òru Ramadan ó sì dá àwọn ọjọ́ òru òru Ramadan lápapọ̀ pàápàá jùlọ òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan ọlọ́run tó ó tún wá ṣẹ̀ṣà yawmul jumu'ah nínú àwọn ọjọ́ ó tún wá ṣẹ̀ṣà Laylatul Qadr nínú òru mẹ́wàá ìkànnì Ramadan náà nínú àwọn àsìkò tọjọ́ ó wá ṣẹ̀ṣà jùmọ̀ àwọn ọjọ́ mẹ́wàá mìíràn ọlọ́run bá tún tẹ́ta ọjọ́ mẹ́wàá oṣù bìlìfíjà èyí tá a fẹ́ bọ́ sínú ẹ̀ lẹ́yìn ọjọ́ kan tàbí méjì sígbà tá a sọ̀rọ̀ òun sì ní àwọn ọjọ́ àwọn ọjọ́ ayé tó ga jù ní torí ipò tí ń bẹ tábìrú rẹ̀ sì kéré àwọn ọjọ́ tó ga nípò fẹ́ni tó bá mọ pàtàkì àti wọn ni àwọn ọjọ́ tí ẹ̀sìn fọ́nká sínú ẹ̀ tọmọ yìí ó máa dùn láti rí ọ̀kan ṣe tó lọ nígbà wa wa ta'ala ó àti fẹ́ káfẹ́ lọ sí tòwó. alharam ilé ọlọ́run tí bẹ ní maka ó ẹran wa àwọn èèyàn máa ń ṣe alápáǹtẹ̀tẹ̀ láti lọ gẹ́gẹ́ bá a ti mọ̀ táwọn èèyàn ti pọ̀ mẹ́rẹ̀ pẹ̀tẹ́ báyìí káàkiri gbogbo àgbáńlá ayé bá sì mà pé ní sàkólò gbogbo mùsùlùmí ọlọ́run wa wá ṣe ìrìn àjò náà ní ọ̀ràn àyànfẹ́ tó bá lágbára ní ẹ̀ẹ̀kan ṣoṣo nínú ìgbésí ayé rẹ̀ ó wá ṣe àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul Hijja ní ntòkó alálàájì sínú àtẹ̀ntò ràjì sí irú àwa tí à ń sọ̀rọ̀ lónìí. bàbá wa ńlá jẹ kan tí ò lọ hajj tí ò sì lọ hajj báyìí ọjọ tí ó lọ tí ó gbéra ni ò sì pé irú àwọn tá a fi kúrẹ́ ẹ̀sìn yìí hajj tọdún ìtúbọ̀ n'otu bá débi tí wọ́n ti gba títà ní ìsìn wọn sọ fún kò hajj tí ò sì lọ ní ìsìn ó dira gbogbo ohun tó yẹ kó mú lọ ó ti pèsè ẹ̀ kalẹ̀ gbogbo àwọn tó wà àtàwọn tó ti lọ àtàwọn tí ó gbéra àtàwọn tí a ní lọ lọ́dún yìí gbogbo wa lọ́wọ́ bá wa fi ọjọ́ mẹ́wàá òṣòro ìjà ló fi pọ́nlé aka òní sí twenty eight ìbìlú Canada oṣù kọkànlá tí a bá kọ̀ọ̀lá sí twenty nine ó ṣe ṣe kí ọ̀sán náà jẹ́ one àdúgbò jẹ́ thirty láti sọ wípé eléyìí tó jẹ́ pé ó súnmọ́ wa lẹ́yìn ọjọ́ kan tàbí méjì sígbà tá à ń sọ̀rọ̀ ẹ̀ ìyẹn ló fà ló jẹ́ pé ó ṣe pàtàkì púpọ̀ láti rárá wa létí ànábì sallallahu alaihi wasallam nígbà tó bá rán àwọn èèyàn létí nípa ọ̀rọ̀ ọlọ́run yóò wá sọ fún wọn pé ẹ sọ fún tí ò sí bí o àlùbá lè bu ṣáà ní kùn lẹ́lọ́ rẹ̀ nígbà tí a sọ fún wọn pé ọ̀rọ̀ bá hàmì ṣe fún ìlà àmọ́ ìwà ọ̀gbìn ọ̀pọ̀lọpọ̀ yẹn yóò gbé fíkì lọ sí ọ̀dọ̀ ẹni tí yóò gbọ́ yìí jùlọ yóò gbé àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn lọ sọ́dọ̀ ẹni tí yóò gbọ́ yìí jùlọ. gbogbo tí a bá ń sọ ní ìsìn pé ọlá ti ń bẹ fún ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù hajj ọlá ti ń bẹ fọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù hajj ẹlòmíì ó ti kó onídùúmọ́ àyè ti lọ sọ fáwọn èèyàn ó sì lè jẹ́ pé tí ó sọ fún ni ó mú sẹ́yìn ẹ̀sìn dùn tí ó lọ sọ fún wọn lọ wọ́n fi ṣẹ́kùn islam nínú tèmi yàrá ìrìn ọ̀dọ́ ọ̀tàlá léèrè nípa àwọn ọjọ́ mẹ́wàá oṣù ilẹ̀ hijab tó jẹ́ tàkọ́kọ́ àtọjọ́ mẹ́wàá oṣù ramadan tó jẹ́ ti gbẹ̀yìn ayyuhuma afdal èwo ló pàtàkì jù èwo ló lọ́lá jù ṣéèkù dáhùn ìrìn ọ̀dọ́ ó ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù hajj òun ló lọ́lá jù ju ti. àyàmìlẹ̀ àṣírí mi rọmọdọ́n àwọn ọjọ́ rọmọdọ́n lọ àwọn ọjọ́ kìí òsọkòrò ó ní àwọn ọjọ́ day day period àsìkò tá à ń rí òrùn tó wá jẹ ọjọ kìíní kejì kẹta lọ sí di ọjọ́ kẹwàá oṣù hajj a sí yìí. O lọ ju àwọn ọjọ́ tó ń ràn nínú ẹ̀ náà lọ. oníṣùgbọ́n àwọn òru mẹ́wàá ti gbẹ̀yìn Ramadan afudọ́lù min layali ashiri dil hijja òun lọ́lá ju gbogbo òru wájú lọ. ó túmọ̀ sí pé Sheikhul Islam rahimahullah ta'ala. àgbọ̀nù tí wọ́n dáhùn sí yẹn wọn ò sọ wípé nínú dáhùn lè rárá di tìmí ti ń bọ̀ láìpẹ́ yìí wọn ò sọ wípé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọ̀dọ̀ lè jíjà olólọ́lájú pátápátá wọ́n ló ń àwọn ọjọ́ àárọ̀ sálẹ̀ tó jẹ́ gbogbo ọjọ́ tí ó ń bẹ nínú oṣù ti hajj lọ ẹ ju òru oṣù hajj lọ ju òru oṣù hajj lọ ó wá kó ká mọ àti gbọ́ nípa òru ìgbẹ̀yìn Ramadan èyí tó súnmọ́ wọn agbègbè la wá fẹ́ gbọ́ nípa rẹ̀ ọjọ́ tí jẹ́ pé òru là ń wá la fi ń ṣe ìtìkà nǹkan kan là ń wá lóru la fi ń ṣe ìtìkà lóru fi Ramadan mẹ́wàá tó gbẹ̀yìn ìgbà wọn ṣe inú oṣù ájì ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ọ̀sán ni ṣùgbọ́n kò díwọ́ ọṣẹ ládàá sórí ẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀ àbí tá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ bí ẹni ń dìde lóru pé kí ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ládàá nú ẹ̀ wọn ló pọ̀ sí. àkọ́kọ́ nínú ọlá tí ń bẹ fún ni pé ọlọ́run bá fi àwọn ọjọ́ yẹn búra tọ́lọ́run bá wa ọba tó tóbi tí ò sí ti tóbi míì tó dàbí ewé àbí tó ṣe fi wé tó bá búra ntó lákàtí lọ́lọ́run fi búra ntó ní àkàtí tó ní ìtumọ̀ tó pàtàkì lọ́lọ́run fi búra ọlọ́run sì máa búra pẹ̀lú gbogbo ntọ́lọ́run bá fẹ́ láti fi búra ṣùgbọ́n èèwọ̀ ní káwa fi nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́run tá a bá jẹ́ mùsùlùmí òdodo gbogbo tí a máa fi búra lẹ́yìn ọlọ́run ẹ má béèrè pé téèyàn bá fi nǹkan bá ìbúra ńkọ́ ìdáhùn yẹn ti kó tán gbogbo tí a máa fi búra lẹ́yìn pé mo fi ọlọ́run búra ìsìláàmù lọ́wọ́ sí ànábì òmùwá sallallahu alaihi wasallam ìdáhùn ìjájá wọn bẹ̀ torí gbogbo yẹn kó ní ìsìláàmù. nígbà tí wọn ti ń jáde sọ́kàn pé títóbi tí nǹkan náà tóbi tó sì tọ́ sí kéèyàn fi bóra ọ̀nà lè àti fi bóra ìyẹn jẹ́ ọlá àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ó ní pé ó fi ọjọ́ mẹ́wàá ìdúró oṣù hajj. جعلها في أشهر في أشهر أشهر الحرم الحرم في أشهر الحرم وأشهر أشهر الحج àwọn ọjọ́ yìí nínú oṣù mẹ́rin tọ́lọ́ǹsà dáyẹrí náà làwọn oṣù hajj dùlùkàdá dùlùṣàwàl dùlùkàdá dùlùhijja oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí lóṣù hajj nínú ẹ̀ lọ́jọ́ ìbọ́sí láti sọ pé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù hajj lẹ́yìn náà nínú oṣù ọ̀wọ̀ ló tún wà àwọn oṣù tá a kà yẹn náà lóṣù ọ̀wọ̀ àti muharram tó jẹ́ ti bẹ̀rẹ̀ ọdún. nínú rẹ̀ ni pé nínú àwọn ọjọ́ yẹn Ọlọ́run bá ti parí ẹ̀sìn wa tí ò sí àlékún mọ́ akmal allah ta'ala fiha din tóbi di pa nabi wa sallallahu alayhi wa sallam tarakana tarakana alal mahajjati albayda tóbi fi wálẹ̀ sórí ìmọ̀lẹ̀ gbogbooro tóru rẹ̀ dàbí ọ̀sán rẹ̀ tó jẹ́ pé ẹni tí ò bá ṣe islam òun ló máa ń mọ̀ ṣe sá ìṣìnà kì í ṣe pé torí pé islam ò clear ntí jẹ́ mahajja albaidọ́ nìyẹn anabi ni mo fi yín lẹ̀ lórí alalima hajjati alibaidọ́ ojú ọ̀nà tó funfun gbòò ìyẹn ni pé tí o bá ṣe islam ń ló máa ń mọ̀ ṣẹ̀ sáàyè sí náà wàláì kì í ṣe pé torí pé islam ò clear kò sí nǹkan kan tó rújú ní islam ẹ̀jẹ̀ àmọ́ ń tẹ̀ ń ṣe wàláì kò sí kọ́kọ́ mẹ́ kò sáwo mẹ́. ló fà táwọn Yahud àwọn Júù tán fi ṣe tán fi jowú wa wọ́n sì ṣe kéétà àbí ká tó síbi owó ló fà tó fi sọ tó fi sọ pé àfa kan nu wọn fi sọ fún mọ́rọ̀ mọ́ àtọ́rọ̀ rí ọlọ́ọ̀ sálà nù ó ní àyà kan bẹ nínú tírà yín tó bá jẹ́ pé àwa Yahud àwa Júù ló sọ̀kalẹ̀ fún ọjọ́ tó sọ̀kalẹ̀ yẹn àmúlọ àmú ní ọdún àmọ́ sọdún ẹ̀ títí táyọ̀ fi tán ó ní náà lọ́rọ̀ ọlọ́dún sọ pé àyíyáwó máa kì máa lè tó lákùn bí iná kun òní ni mo pé ẹ̀sìn fún yín wà á ti máa mú tó alẹ́ yín kó mú ní ìmá ti mo sì kẹ́ yín dópin wọ́rọ̀ bí tó lákùn mú dínà ìsìláàmù mo sì yọ́nú sí tí ó jẹ́ sìn tẹ́ lọ́nà tẹ́ẹ̀bì sìn mí tẹ́ẹ̀bì sórí rẹ̀. ní sọ́ọ̀tún mahida umar makatọ rọ̀bì allahu ta'ala anhu òní èmi máa ìgbà tó sọ̀kalẹ̀ àti ibi tó ti sọ̀kalẹ̀ àyà tó mẹ́nu bá ó ní nazala àyà náà sọ̀kalẹ̀ lọ́jọ́ arọ́fà ọjọ́ wo la arọ́fà bọ́ sí ọjọ́ kẹwàá oṣù tá à ń sọ torí náà nínú ọjọ́ yẹn náà lọ́wọ́ bá pé ẹ̀sìn wá fún wa kò sí ọ̀rọ̀ yẹn kankan tó tún wá sọ̀kalẹ̀ mọ́ lẹ́yìn àyà ọ̀ràn yẹn nínú àwọn ọlá tí ń bẹ fún un ó ní pé àwọn ọjọ́ kan tó ló ń kà tá a máa ń sin lọ́hùn ṣíṣe ẹ̀sìn téèyàn gbà ládá púpọ̀ ń bẹ nínú ẹ̀ nínú náà ọlọ́run bá sọ fún wa ní suratul hajj ọlọ́run ní káwọn ẹrúsìn mi ó sì rántí òun ọlọ́run láwọn ọjọ́ kan tó lóǹkà. ayé àtúrátò ìhájá ayé twenty eight. anabi sallallahu alayhi wa sallam nínú ọlá tí ń bẹ fún àwọn àsìkò tá à ń sọ yìí onígbà anabi sọ pé òun lọ́jọ́ tó lóore jù ní gbogbo ayé ọjọ́ tó lóore jù ọjọ́ ni o afdọ́lù àyàmì dúníyà alal islam láì sí àyàfi ọjọ́ ni o ọjọ́ ni o fún ọmọọ̀rùmọ̀ o gẹ́gẹ́ bí sheikh islam náà ti dáhùn látara àdágbé lẹ́tọ̀rọ̀ àdájú sallallahu alaihi wasallam. wọ́n ní kódà àwọn ọ̀sẹ́jú ẹ̀ àwọn wákàtí ẹ̀ àwọn ọjọ́ ẹ̀ àwọn ọ̀sẹ̀ rẹ̀ alal islam láì sáyàfi ọjọ́ mẹ́wàá yìí lọ́lájú láyé ní gbogbo ọjọ́ ayé òun sì ní ọjọ́ tọ́lọ́wọ́n bá wá nífẹ̀ẹ́ sí jù àti iṣẹ́ tó bá wáyé nínú ẹ̀ ibi kókó ọ̀rọ̀ táwa lọ gan nù òun làwọn ọjọ́ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù ọjọ́ dé àtàwọn iṣẹ́ oore téèyàn máa ń ṣe nínú àsìkò yẹn olótóbi jù tó bá jẹ́ ṣe ọjọ́. àsìkò èrè jẹ́ ọ̀rọ̀ kóńkẹ́yìn ni ìfà tó pọ̀ tí ò sí rẹ̀ mọ́ oníràpò yìí òní ojú ọ̀nà ọ̀la bọ́mọ yẹn bá ń wá ìgbàlà ìgbàlà ìgbàlà tẹ́ ń pariwo ló dé yìí rọrùn fún wa. kọjá kọlọ́n kọjá pàdé ẹ̀ pẹ̀lú rọrùn alókọjọ́ kan àbí ó wà ẹlẹ́yìn ọjọ́ kan àbọ̀jọ́ méjì ó ń bùkátà ká bẹ lọ́hùn bá a sì máa bẹ lọ́hùn bá kọjọ́ kan tó bẹ̀rẹ̀ nìkan náà tó yóò bá láyé tí ó rọrùn fún wa ó kọjọ́ kan náà jabir ibn abdullah radiyallahu ta'ala anhu ó gbọ́dọ̀ wá sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ọjọ́ tó fi ń lọ́lá jù láyé làwọn ọjọ àkọ́kọ́ oṣù ọjọ mẹ́wàá àkọ́kọ́ oṣù ọjọ́ tó jẹ ti sọ pé ṣé kò tún sírú lójú ọ̀nà ọlọ́run o àfẹnìkan tó pé níwà ìwọ ṣé ó sì ju jihad lọ kéèyàn kú sójú ogun islam ànábì sọlọ sọlọ sọ pé ó jù lọ àwọn tẹ́tẹ́ a bá ju jihad lọ kéèyàn kúkú shahidi àbí kéèyàn jagun sójú ọ̀nà ọlọ́run àyàfi tánàbí wa ṣe ń bi eléyìí ni wípé sallallahu alaihi wasallam ó láfọkùnrin kan tó jẹ́ pé ó gbé ẹ̀mí ẹ̀ lọ sójú ogun àti dúkìá ẹ̀ ẹ̀mí àti dúkìá ò sì dé mọ́ nìkan ló ṣiṣẹ́ tó ju iṣẹ́ ìbáradà táwọn yẹn bá ṣe lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù hajj lọ òjíṣẹ́ Ọlọ́run bá ní sọ̀rọ̀ yẹn o rọwá olùbọkọrì Imam Bukhari ló gba àdìdì wa àtàwọn míì náà kókó bá ti ṣe iṣẹ́ nígbà tá a ti mọ̀ pàtàkì àsìkò àtọjọ́ kòkó bá ti rí sẹsẹ kòkó bí ṣètọ́nù òsín ní múwadì kò kú bí àníyàn wọn ti rọ̀ mọ́ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ nínú àwọn láti ń bẹ fún un ó ní pé ọjọ́ arọ́fà bọ́ sínú ẹ̀ wàyọ́mọ arọ́fà yọ́mọ hajj ọjọ́ hajj gan sínú arọ́fà kò sí hajj àmọ́ pé wọ́n ti gbàrà fálànà mọ́ adé lónìí ájú tọdún ti lọ èèyàn sì lè gbé táàsì lọ àràfà àmọ́ kò túmọ̀ sáràfà lọ́dọ̀ lóhùn nígbà tó jẹ́ pé ó níbi tí wọ́n pè lárọ́fà jẹ́ pé níbi sáré wọ́ta sí lọ kí èmi náà dó bẹ́ẹ̀ kí wọ́n kó mẹ́ lálẹ́ òní ó jẹ́ tó jẹ́ pé arọ́fà ọjọ́ arọ́fà ni wọ́n pè ní yawmul hajjil akbar ní sọ́ọ̀tì tàwà ọjọ́ hajj tó tóbi jùlọ ńlọ́pàá tá nàbí sọ́lọ̀ sọ́lá fi sọ náà rọ̀ pé àlè

tí o ṣe tọ̀ áfíìlì kùdùn kò ṣe sọ̀kè sọ́fà àtúmọ́rẹ́wà kò ṣe pé padà wá sí àwọn fún sọ sọ́fà àtúmọ́rẹ́wà lẹ́yìn ọ̀rẹ́ nígbà tó bá sí fún lọ́jọ́ tí wọ́n bá kó ní mí ni ọjọ́ arọ́fà bọ́ sí. ni tó yẹ pé ọjọ́ yọ ẹsẹ̀ bá jẹ́ pé kò sí nǹkan kan míì nínú ọjọ́ hajj ju ọjọ́ arọ́fà lọ ó tó lóore ó tó lóore láyé àtàkìánu tí ò bá sí nǹkan míì mẹ́ta fẹ́ mẹ́nu bà síbẹ̀síbẹ̀ ní ta fẹ́ mẹ́nu bà wá pọ̀ tó bá jẹ́ arọ́fà nìkan wa ó tó láyọ̀ láyé àti àlìkìyánu ìsì máa bá yẹn nu jẹ́ sí máa bà nínú jẹ́ púpọ̀ jù ẹlòmíì wá wà ní arọ́fà àwa ní ìsìn abẹ́gbàwé ọjọ́ arọ́fà insha Allah ta'ala bóyá sì lè gbà látọjọ́ àkọ́kọ́ tí ìṣẹ́jọ́ àkọ́kọ́ ọdún ìfẹ́jà títí tí ó fi di ọjọ́ arọ́fà ọjọ́ kẹsàn-án. sóye nítorí báwo sínú hajj àwọn alálàájì wọn ní gbàwé lọ́jọ́ ìtí mo wá ba nínú jẹ́ púpọ̀ ní pé tó wá wà ní arọ́fà gangan ó lè fi arọ́fà ó lè fi ṣeré. àǹfààní arọ́fà gangan ibẹ̀ gangan ló wà o ìró ẹ̀ làwa ń sọ ẹ̀ nìkan ti ń bára rẹ̀ láti gbà wẹ̀ yí o ẹni tó wá wà ní arọ́fà gangan tí ó ti hájú ó sì kọjọ́ òǹra rẹ̀ ó ti ẹ̀ wá yẹ kí ìpèníjà ọmọ wà kí n wà níbi iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ẹ̀sìn kí n sì ráwọn èèyàn nínú àgbá ńlá yìí tá a wà yìí kò síbi téèyàn ò sì lọ kalẹ̀ sínú látàrọ̀ around the world. kíyàn wá jẹ́ pèlú ìjà pé kéèyàn wá pé òun ò tiẹ̀ síríọ̀sì ó kàn ní kò ń bá wa mọ́kà ni àtó pàtàkì tó báyìí kó wá tó àníyàn dà kò sí fọ́pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ìrarùn tó bá lọ náà ni ó bá délẹ̀ irú àwọn bẹ́ẹ̀ àti máa ṣẹlẹ̀ tí ń wò pé òun ò tiẹ̀ òun ò múra òun ò rò pé pàtàkì tó báyìí tí nígbà tí wọ́n tó kọ́ onífújì lọ àti lù tí wọ́n kọ́ onífújì lọ àwọn orúkọ tí wọ́n sọ àwọn àyè náà ti ń ṣe fàájì lẹ́kọ̀ọ́ wọ́n sọ àwọn àyè kan ló kọ bẹ́ẹ̀ ní mọ́ta lárúbáwá ò mọ ọkọ yẹn tí ó kọ tí ń jẹ́ ju ọkọ táwọn mọ̀ lọ ṣùgbọ́n ló kọ lọ́dọ̀ ọmọ nàìjíríà wọ́n lójú ẹlẹ́gbàá mọ́ka àtàwọn àyè míì tó jáyè fàájì tẹ́bá ní tòun bó ló lọ́ lọ sójú ẹlẹ́gbàá ni. sáwọ́dí ló wà o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn ọlá ẹ̀ òun ni pé àwọn kò mú òkun ẹ̀sìn ẹ̀dọ̀kí ẹ̀sìn ó sarajọ sínú àwọn ọjọ́ mẹ́wàá yìí náà. قال الحافظ بن حجر Afaawa wa tí wọ́n ṣe àlàyé Sahih Bukhari nínú Fathul Bari wọn rahimahullah wọ́n ń pé ihun tó hàn ní pé ihun tó jẹ́ kọjọ́ yìí ó tó ń lọ́lá jù nínú tó hàn táwọn ti ìsìnbà tí wọ́n fà jáde nínú wòye sí ni pé àwọn èsì kóra jọ síbẹ̀. Si nínú ẹ̀ àfọlá irun kíkí ọ̀síyàm àwẹ̀ gbígbà àwọn sọ nípa gbígbà àwẹ̀ rẹ̀ pàápàá jùlọ àwẹ̀ ọjọ́ aráfà gan tàbí àwẹ̀ gbogbo ọjọ́ mẹ́rẹ̀ẹ́sẹ̀sán yẹn torí pọ́jọ́ kẹwàá nígbà àwẹ̀ tó bí oṣù bọ́ sọ́jọ́ ọdún lọ́dọ̀ tiwa náà wọn irun wà nígbà tó fẹ́ gbogbo ojú ayé láti kírun tẹ́lẹ̀ àwẹ̀ tún wà sọ́dá pọ̀ tún wà nínú ẹ̀ ní hajj bẹ́ẹ̀ bá ara wọn nǹkan tó kóra jọ nínú àwọn ọjọ́ mi àbákò mi kò ní sí kan mẹ́ mbẹ́ kò ní sí ájú mbẹ́ olóbẹ̀rẹ̀ àyè pé gbogbo orígun Islam ló wá kojú fẹ́ràn ọjọ́ péréte yẹn oní onye táwọn tó wòye sí tó tún jẹ́ kí àsìkò yìí tó pàtàkì nù tí ó sì rí bẹ́ẹ̀ ní gbogbo àwọn àsìkò ẹ tún wá wọ ọjọ́ táwọn yìí o òun náà ní ọjọ́ salam ọjọ́ tó lọ́n fún lọ parí àwẹ̀ ọgbọ̀n tí mo ní ọgbà lọ fi mẹ́wàá kún kójókójì wọn lọ́jọ́ iná tún ni ìtọ́lọ́ wa sọ fún wa yìí pé ọ̀wà àdínà Musa ti àdéhùn àwẹ̀ ọjọ́ ọgbọ̀njọ́ wà á náà bí a ṣe àwa fi mẹ́wàá kún fún fatanna mi kọ́ arúgbà yìí láyélá ló bá di ipe ó fi ẹnu بصوا ti wà الإمام الطبري، alimami الله rahimahullahu ta'ala àwọn láti ń bẹ fáfò yìí ó pọ̀ gan kò yé sí àsìkò tó yẹ ká ara láre ó yẹ ká kọ́rọ̀ àwọn àsìkò yìí ká kọ́rọ̀ àwọn ọjọ́ yìí gẹ́gẹ́ bá a ti ń gbọ́ làbárí ẹ̀ka tó bọ́ sínú rẹ̀ yìí ká sì ṣe ìdíje kẹ́nìkan kan bẹ́ẹ̀ ẹ̀ díje síwájú ọlọ́run àwọn nǹkan wo la fẹ́ kó ṣẹlẹ̀ tá a bá gbáradì ta a akọkọ yé àkọ́kọ́ ń di àtàwùrọ̀tì sọ̀dì kọ̀ pé ó jẹ́ àsìkò ọjọ́ mẹ́wàá ní oṣù tòlè híjà yìí pàápàá jùlọ ibi tí gbèsè ayé wa tá a yìí pàápàá jùlọ wa yìí à ń bùkátà aka. kérédé sọ bẹ́ẹ̀ torí ibi tí làásìgbò orílẹ̀-èdè dé ẹnìkan kan ò mọ ọlọ́run sọ fún anu sọ́dọ̀ Lukman níbi ayé tó parí ẹ̀kọ́ ọmọ dáadé náà fún bí ayé arúgbó tamud ọlọ́run ọmọ èèyàn kan ò mọ ibi tí yóò dákẹ́ sí wọ́n ti bọ́rọ̀ Nàìjíríà débẹ̀ tó ẹ pé kì í sọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù là ń rògbòdìyàn ìgbà yìí ó tó kéèyàn ó tètè máa túbà. àtàwọn bá tún sọ ọdì kọ títúbà èyí tí ó jẹ́ ti òdodo ó wà nínú sábàbí ìdẹ̀kùn ayé àtàlùkìá náà tó bá yẹ pé lóòótọ́ là ń wá ìdẹ̀kùn là ń wá fọkànbalẹ̀. ṣebí títúbà òun ni àròjùn ila Allah tábàlẹ́yìn tábà tábà yàtúbù ẹ̀yìn rọ́jà ó padà sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ sì ti pawọ́ lọ́sẹ̀ pé fàfírù ila Allah ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló yọ ọjọ́ rẹ̀ kíyàmà ó kan tó yẹ pé sínú sọ́dọ̀ kíyàmà kálá la wazar ila rabbika yawma idin lil ọmọ yìí ó wọn wábi tí ó sàtí kò ní rí ẹ padà rí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí àti kéèyàn fara ti sọ́dọ̀ ọlọ́run náà ni. ila rabbika yawma idinil mustaqarr. adúmọ̀ọ́kà nínú àwọn tíra kéékèèké àwọn wáàsí ńlá ń bẹ nínú ẹ̀ a pè ní kéékèèké torí pé òun ni wọ́n kọ́kọ́ máa ń kọ́ wa tí ẹ̀ bá ti dára fímà wọ́n ní wàká mi ń sọ hihin máa tà mí ń gọ́yẹ̀rì ẹ̀ńlátín àìmọye alálàáfíà ara tó kú mi ń gọ́yẹ̀rì ẹ̀ńlátín láì sọ́kọ̀rí láì sótútù ṣé ìgbà tá a wà ẹ̀kọ́ ni tẹ bá sàbẹ̀wò sọ títù ẹ mọ lójú fẹni tí ò tí ì kú ẹ sì gbọ́ ikú ẹni tí ò sí lọ títù rárá kódà tí lè wọn ò súnmọ́ bẹ́ẹ̀. ẹni a rò pé ọtún jù à ń banú jẹ́ àkọ́fọ̀ ńlá kan ó tiẹ̀ tó sẹ̀ níbi tí èyí ṣe gbèrígbèrí ọtún jù rárá wàká mi sọ̀hí mọ́tà mi ń bẹ̀rẹ̀ sí mi mi àìwá aláìsàn dáhàr tó gbádùn tó tún lọ gbé bóyá lárúbáwá ni bóyá lóyìnbó ni fúngbà pípẹ́ lẹ́yìn tó pọ́n àìsàn tán. tẹ́ẹ̀sì ti sopó fún pé àti lágbájá ó lù lára yìí wá sínú bí ẹ bá ti ń gbọ́ rí press report mùsíbà ni wọ́n kọ́kọ́ sọ lọ rẹpẹtẹ everyday musibatul maut ìní wa máa ń sábà jẹ musibatul maut musiba ikú wọ́n sì hun àwọn ètò yẹn ni wọ́n fẹ́ẹ́ fa àwọn ètò yẹn da orílẹ̀-èdè irú ni ọlọ́run kó bá dójú tì wọ́n ọlọ́run kó bá yẹpẹrẹ wọn ọlọ́run kó wọlé àti tóbi ẹ̀ kó wọlé àjẹ́ kan ṣoṣo ẹ̀ kó wọlé agbára rẹ̀ tó jẹ́ pé àmọ́ ọpọlọ yàwòrán ẹ̀ ni ọpọlọ wa kò lè dìkọ́ bẹ́ẹ̀ kọ́lọ́run kó jẹ́ kí wọ́n dán mọ̀ pẹ̀lú agbára ẹ̀. gbogbo ẹni tó jẹ́ pé kítọ́ mẹ́ni tí ká tí àlàáfíà kó mọ́ jọba láwùjọ làwọn wà áfítà irú èèyàn yóò kí wọ́n jẹ́ irú ipò tó wù kí wọ́n wà ọlọ́run bá yẹpẹrẹ wọn bá a dójú tì wọ́n. a tàwọn tó jẹ́ pé wọ́n ìfẹ́ rí mi mùsùlùmí látàn ìdí ìṣẹ̀lẹ̀ yóò jọba nínú orílẹ̀-èdè yìí o. gbọ́ pé mùsùlùmí mùsùlùmí boko haram boko haram wọ́n ń tara wọn ni o wọ́n ń tara wọn ni o kódà mo fẹ́ lè sọ fún yín pé ninety something percent aláìmọ́wá aláìmẹsẹ̀ làwọn òkú tẹ̀ ń sọ pé ẹ̀ ń tẹ̀ ń gbọ́ pé wọ́n ń pa yẹn táwọn sójà ń pa. bóyá ni wọ́n rò dàrú kankan mú. ǹjẹ́ màá wò ni pé. ẹ bá gbọ́ pé mùsíbà aburú kan ṣẹlẹ̀ lónìí alánìsì kan nìyẹn pé àwọn pààyàn mẹ́wàá lónìí o tó ti sọ pé òun ti pa one hundred lọ́la so ọmọ wọn tẹ́lẹ̀ ló ń pa wọ́n ọmọ wọn tẹ́lẹ̀ ló mú wọn jáde ní wàá ti rọ́gọ́rùn-ún ìpàdé kejì ilé yìí ó tún lọ bẹ́ẹ̀ tó bá tún tó tẹ̀sí ń bọ̀ tẹ́ gbọ́ pé wọ́n pààyàn mẹ́ẹ̀ẹ́dógún kan sójà ó tún sọ pé àwa náà ti pa three hundred ó fi hàn pé kẹ́sà àti pààyàn díyàn làwọn yẹn wà áfà ṣùgbọ́n ọ̀nà kan tí ṣẹ̀rẹ́ ìsìláàmù gbé wá gangan ni pé kí dáàbò bò kí síkírọ́tì wà fórílẹ̀-èdè léyìí tíjọba òsì kà fún rárá bí tí ò kọ́ ma kò sí síkírọ́tì sebi ìlú iná orílẹ̀-èdè náà lájọ ń gbé ṣebí àwùjọ iná àwùjọ iná lájọ wà security dà tẹ́ ẹ bá dé ìlú sí security wà ẹ̀yin gan wò pé kódà níṣẹ́jú àyà kọ̀ọ̀kan ẹ̀yin gan wọ́n mọ̀ pé security wà wàláhì làálìm tẹ́ ẹ bá dé ìlú sí security wà owó pé afẹ́ secure afẹ́ secure afẹ́ secure ọlọ́run wa mọ̀ iye bílíọ̀nù tó jẹ́ tó yẹ pé wọ́n kàn náà ni tí kò sí fọ́ṣà kankan fún nǹkan tí jẹ́ security a sì fẹ́ sọ wípé orílẹ̀-èdè tọ́mọ èèyàn ó bá gbé bẹ́ẹ̀ tí ó bá fọkàn balẹ̀ tí ò bá sí ààbò kò sí tọ́mọ èèyàn dà tóbi dórí àwọn tára wọn ṣèjọba wọn ó tẹ̀ kan ìní ètè ta yóò máa bẹ́ńbẹ́ kàlùkà mọ́ máa bẹ́ńbẹ́ kò sí ìdá kò sí kankan tí jẹ́ dáàbò bò ọ̀gá tí jẹ́ kéèyàn ó kó dà bó ti súwìtì lẹ́fẹ́ la wọ́n láì ìfọ̀kànbalẹ̀ inú jẹ́ kẹ́ bíbẹ̀ kọ́ yóò hàn yàn lọ́rùn bó ṣe kéré tóun tí òjò tí yẹn lè ti sẹ́nu dáàbò mi lò lọ kátó ọ̀sán kọ́ ọmọ yẹn ó jẹ yóò wà fọkànbalẹ̀ yóò wà sanra látara oúnjẹ níbo níbi tọ́kùn ti balẹ̀ èyí ó mọ̀ jẹ́ ó sì máa gbẹ èyí ó wà lábẹ́ òwúlé kò í ṣe pé ń gbọ́ kìkìkìkì kò sí ní róró sùn níbi tí o bá ti sọ̀kan balẹ̀ ìtìjọba dálẹ̀ nìyẹn nínú bí jápé kò síjọba bìmárànà kẹlìmọ̀ nítumọ̀ nǹkan tí ń jẹ́jọba nínú gbogbo òfin ó dà kò burú ìtọ́jú rí wọ́n ní democracy là ń lọ lórílẹ̀‐èdè tí orílẹ̀‐èdè ni ìkan la ti ń lò bọ́ wọ́n ti ń lò lórílẹ̀‐èdè mi táwọn èèyàn lọ táwọn ìjọba yìí náà ń lọ ó yẹ kí wọ́n sọ fún gbogbo ayé pé democracy ni ṣùgbọ́n democracy tàwọn ó yàtọ̀ sí tẹ́yìn wí o wípé kọ́kàn ó balẹ̀ kọ́mi yìí ó gbẹ̀tọ́ ẹ̀ kọ́mi yìí ó mọ̀ kó ń gbégbé sáyé rọrùn ní táwọn gbà ní democracy lọ́dọ̀ tàwọn ìdàkejì ẹ̀ ni o ó yẹ kí wọ́n kéde fáyé bẹ́ẹ̀ ńlọ́pàá tó fi jẹ́ pé díẹ̀ nìyẹn nínú ìtumọ̀ wípé ta ló ń da orílẹ̀-èdè irú àwọn tí wọ́n ń ṣèjọba ni ẹ jẹ́ kí wọ́n gbéjọba fún àwọn tí olùṣèré Islam wò káwọ orílẹ̀-èdè ti di pẹ̀lú àánú Ọlọ́run táwọn ọba máa kẹta pè ní security wa láì razim làwọn àmọ̀ nínú ìṣẹ̀lẹ̀ Islam application rẹ̀ yàtọ̀ sí sísọ lẹ́nu àbí kíkànú tíra yóò sì nítumọ̀ tó ṣe sọ̀rọ̀ ibi ìdè la wọ́n mọ̀ ọmọdé orílẹ̀-èdè irú ni wọ́n mọ̀ọ́mọ̀ tán náà wá ogun ni. ogun ti jàrí dájọ́ pé ẹni tí ìbọn ò bá wọ́n sinra wọn wàláhì làbíìn nínú àwọn ọ̀tàn táwọn ti kà kọjá ẹni tí ìbọn ò bá fẹ́ níbi tí wọ́n ti ń jagun pẹ̀lú fìtínà pé ogun bẹ̀rẹ̀ ẹlòmíín sinra ẹ̀ ó sì láàyè ó sì gbàbẹ̀ lọ àlìkíá náà wàláhì làbíìn ó ti ṣẹlẹ̀ ní ìtàn láyé táwa yìí náà tọ́rọ́mọ èèyàn mọ̀túnmọ̀ ogun ẹbí ó parẹ́ ló pọ̀ jù bá dé tètè pé wọ́n pa ni wọ́n máa sọ pé ogun ni ogun kan wà nílẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn ti ń para wọn ọ̀rẹ́dì torí oríṣiríṣi ìbìtínà kan èèyàn bá tó ń fojú wí náà. wa sọ pé aláwọ̀ ìlú tó dá ìlú tó tòrò ìlú tó sí omi nínú yàrá yín all the time twenty hours. tí wọ́n fọ́ tí wọ́n bẹ́ pọ́ǹpù omi tí wọ́n bẹ́ páìpù omi wọ́n rí fìrífìrí wọ́n mọ̀ pé ayé làwọn wà wọ́n mọ̀ padà wọn ò dé kátó wa sọ pé wọ́n tún já ti náà náà mọ́ àtàwọn àǹfààní mi tìlú di òkùnkùn birikiti wọ́n mọ̀ padà wọn ò dé kátó wa sọ ìlú tó jẹ́ pé kò sí irú ẹ̀ tẹ́lẹ̀ kò sí àǹfààní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò sí fọkànbalẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ torí náà àtàwọn bá tún sọ ọdẹ kọ títúbà ó ṣe pàtàkì kọ́nà kó dákun kó sí rọrùn fún wa o tí ayé bá bọ́ ẹ má jẹ́ kálukì àmọ́ ò bọ́ o báwọn kan bá ti ń fẹ́ sòṣèlú àmọ́ fẹ́ ṣèjọba là máa ń ní tàn mọ́ là máa ń dá tọ́ mì pé tó bá ti pé lágbájá ni ó ṣeé ṣe kó tún sàn wá díẹ̀ gbàtó bá débẹ̀ sí lẹ́bà rí pé òun gan ni fèrè àwọn náà sọ̀rọ̀ ìpáyé ń bọ́ lọ́nu sọ̀rọ̀ pé sọ̀rọ̀ máa ń jánu lábẹ́ bẹ́ẹ̀ kálukì àmọ́ wọn àbàjẹ́ o kọ́nà kó dákun kó sànù wa o ẹlẹ́ẹ̀kejì àsọ̀lá nínú àwọn kẹta akẹ́kọ̀ọ́ gbáradì fún nìyẹn ànábì pariwo pariwo àsọ̀lá kó tó di kókó láyé o àsọ̀lá kó tó kó láyé o a sì mọ bá ti kírun gbẹ̀yìn sallallahu alaihi wasallam àmọ́ àmọ́ àti gbọ́ ìgbà tó wà lórí àìsàn tí ń dákú tí wọ́n sì ń gbé lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún fara fẹ̀gbẹ́ kọ lẹ́gbẹ̀ẹ́ òsì tí wọ́n sì ń gbé òjúṣe ọlọ́run bá lọ mọ́sálásí tí sì ń sọ pé àsọ̀lá nígbà tó kù sáà tàbí ànábi ó kú ọ̀la ìdí sọ pé àsọ̀lá àsọ̀lá wà máa má làkà àyèmánu kan ẹ máa kírun ẹ máa fìrun lẹ̀ o irun tọ́lọ́run là ń wí o bẹ́ẹ̀ sì mójú táwọn sí ẹ bá jù lọ o tí wọ́n yín ẹ mọ́ yàn wọ́n jẹ o àbí sọ ó sọ̀rọ̀ yẹn papọ̀ mọ́rọ̀ ọ̀hún níbi tó ṣe pàtàkì dé. ẹjẹ́ àmọ́ tara fún irun kíkí ẹjẹ́ àmọ́ du ẹjẹ́ àmọ́ du. lóòótọ́ abákírun kọ́ra rọ́kà bá lóòótọ́ ó bá ó bá rọ́kà ẹni tó bá rọ́kà gan ó bá rọ́kà ni ó bá. ṣùgbọ́n ẹ jẹ́ ká wá ipò tó tún lọ́lá jù bẹ́ẹ̀ lọ wípé èmi ò àsọ́fùlà awàlẹ̀ yóò ti mọ̀ kírun ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kódà yóò ti mọ̀ dé mọ́ṣáláṣí ńgbà tá a bá ti fẹ́ pèrò ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kódà tá a bá ti pèrò kò ní ṣe nǹkan mìíràn yóò dìde lẹ́ẹ̀kan náà irú àwọn àjò àjò àwọn ọkùnrin yẹn ládẹ́ àtọ́ rẹ̀ yóò máa àtọ́mọ yóò máa àtẹ́ntì ṣe bẹ́ẹ̀ látàyè mi kó tó jẹ́ ògbédà lùkìánù tó ìran náà ló wá di pàtí ń bọ́ lọ yìí o. na kíjúmọ àníṣin àwọn ẹlòmíì ò tiẹ̀ mọ̀ fún kíjúmọ àbíkan torí ìta ò fa ọjà ò sì fa kátó wá sọ ìrun wákàtí márùn ṣé láwọn àyè míì tẹ́ bá kírun zuhuru àbí ìrun asur láì sí júmọ ọjà kò ní sẹ́nìkan kan lọ́jà mọ́ láwọn ìlú mi mo sọ̀rọ̀ kan tá a bá gbàgbé mo lọ mi kan ní sábọ́ ni nìbàdàn wọ́n pọ̀ ju bá a ti ń kí júmọ̀ àbí lọ bá a ti ń pọ̀ tó ń júmọ̀ àwa yìí wọ́n pọ̀ ju bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé inú mọ́sálásí ti kún ìta ẹ̀ ti kún àwọn èèyàn ti wà ń sálẹ̀ torí pé ìfẹ́sì mọ́sálásí wọn àwọn èèyàn ti wà ń sálẹ̀ inú ojú láti fẹ́ kí ìmọ̀ọ́mù gba ojú ọ̀nà wọlé ó rápálá wọ wájú sọ́fù alákọ̀ọ́kọ́ ló fi kọjá sórí bímbà ká wá gbẹ̀rùn dúró mo sì ti kírun bẹ́ẹ̀ ti pẹ́ kírun ó pọ̀ tó bẹ́ẹ̀ ó wá jẹ́ kó lámì lójú mi pé ah, Allahu Akbar tó pọ̀pọ̀lọpọ̀ àwọn tó kì Yorùbá wà mẹ́ ọ̀sá wà mẹ́ ṣùgbọ́n àwọn ni wọ́n pọ̀ jù ìlú fà tó fi rí bẹ́ẹ̀ Haúsá wà mẹ́ Yorùbá wà mẹ́ àwọn Haúsá ló pọ̀ jù àwọn irun òtí ìráre tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó lọ́dọ̀ yorùbá lọ́dọ̀ tàwọn tó wá jẹ́ pé ọ̀dọ̀ àwọn lárúbáwá ní pàápàá jùlọ ní mọ́kà nàbí mọ̀dínà ni ó yẹ kéèyàn ó tají òṣèlú náà ọlọ́ọ̀bì ájì náà lọ́ọ̀bì sí àṣàánú ẹlòmíì tó fi dé tírun òfin tírun òfin láre lọ́wọ́ ẹ̀ mọ́ tó fi dé tíṣẹ́ rí fi lékún nínú iṣẹ́ ẹ̀ torí tọ́mi òrírí láyé nínú àkójọ yóò rí ó kọjá táwọn òní sátáláìtì o wàláì ó kọjá táwọn òbẹ gbogbo àkójọ láyé. nítorí fi wá yàtọ̀ kódà bàbá arákòjọ kan tí èrò bẹ́ẹ̀ pọ̀ ju èrò tí ń bẹ ní hajj lọ kì í sasọ̀ kan náà gbogbo wọn wọ̀. ìyìn tí mú yìí banújẹ́ níbi àkójọ yẹn ẹ̀ tó rí bẹ́ẹ̀ ẹ̀ rẹ̀ tó kan ten thousand kan àmọ́ nínú hajj aṣọ ramu oní rà oní oní ìtọ gbogbo ẹ gbogbo ẹ bá fẹ́ kalẹ̀ kò sí ìtọ kò sí kò sí kéde tó wọn inú aṣọ yẹn wá ní gbogbo ẹ̀dọ́ ọlọ́run ti ń lọ bíi five six seven million inú aṣọ náà gbogbo wà wá wọ́n wá jẹ́ lásìkò kan náà báwo lè yọ̀sẹ̀ nínú sí àlùkìyàmà torí kò sí àkójọ míì lórí ilẹ̀ ayé mọ́ àfàlùkìyàmà lọ tó dàbí irú ẹ̀. sàwọ́báàlì. sọ̀hábì ni rọ́bì aláwọ̀ dáhà hàn ó ní mo gbọ́dọ̀ nàbì sọlọ́lọ́ àfọlà tó sọ wípé máa o ìwọ ọmọ ádámà máa forí kanlẹ̀ dáadáa o ìwọ orísun ọlọ́run nítorí pé wọ́n ní forí kanlẹ̀ kan ọlọ́run àkọlọ́run fi gbé ọ̀gá jẹ́ kí forí o ìforí kanlẹ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ èèyàn yàn lódì lónìí inú ẹ̀ tó pera tí èsè mùsùlùmí lọ́dọ̀ ọlọ́ tí èsè ẹ̀kọ́lẹ̀ èsè mùsùlùmí rárá kódà lómi bẹ tí èsè mùsùlùmí tó yẹ pé òun náà máa bẹ níforí kì í ṣe eléyìí di mùsùlùmí ó kàn fẹ́ ó kàn fẹ́ ara ní pé náà ó lè jẹ́ pé ọlọ́ọ̀bá ní ọ̀tọ̀ ọmọ yẹn máa ń fẹ́ kóun wà ní ìyẹ̀pẹ̀rẹ̀ torí kóun lè rí tóun fẹ́ gbàgbà sáà náà máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan èèyàn kan gbọ́dọ̀ dẹ ọlọ́run bá nírú bá ń lọ́dọ̀ wa ni ọmọ èèyàn káwá yẹpẹrẹ ká sùjúdù fún àbí wólẹ̀ fún àìṣe bẹ́ẹ̀. ó ní bẹ́ẹ̀ làṣìṣe ó sì máa yẹ wọ́n sì máa yọ àṣìṣe kù nínú ìlú òṣìṣẹ́ rọwá ò mọ̀sílẹ̀. nínú iṣẹ́ àsìkò yìí náà ó la àwẹ̀ wà torí pé ọ̀kan náà àwọn ìyàwó ànábì ọkàn lọ́lọ́wọ́ àlẹ́ ọ̀sán lán ó dáná bí mo gbá àwẹ̀ ọjọ́ mẹ́sàn-án ní oṣù dìlẹ̀ hijab oṣù dìlẹ̀ hijab ọjọ́ mẹ́sàn-án tó kí ọjọ́ kẹsàn-án ní arọ́fà. onígbà ọjọ́ kẹwàá torí pé kẹwàá lọ́jọ́ ọdún àti ọjọ́ àṣùrọ̀ ọjọ́ kẹwàá oṣù tó tẹ̀lé bèlè hijja oṣù àkọ́kọ́ ní oṣù ojú ọ̀run onáà ní muharram ó máa ń gbàwé ọjọ́ kẹwàá rẹ̀ àtàwé ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù rọwáwá ahmadu wa abu dawuda wa ẹlẹ́ẹ̀kẹrin oníkàtí hajj tàbí anabi wa sallallahu alayhi wa sallam ó sọ wípé kéèyàn ó kan kan téèyàn ṣe. àti àti ọmọrá ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ sábàbí àhàdànù ẹ̀ṣẹ̀ fẹ́ṣẹ̀ tọ́mọ èèyàn dá láàrin ọmọrá méjèèjì hajj tó sì jẹ́ hajj mọ̀bìrú tó má kanga kò sẹ́sàn kan mú ìfúnlọ́dọ̀ náà àfàlùjẹ́ náà rọwá mùsùlùmí ní ọmọ mùsùlùmí ló gba ilé náà wá nínú iṣẹ́ ẹnu rẹ̀ bákan náà ni kama ṣe tẹkibiru kama ṣe allahu akbar kama ṣe la ilaha illallah kama ṣe alhamdulillah alhamdulillah láì ṣe wípé àtẹ̀ló kójọ síbi kan tá a máa ṣe eléyìí sẹ́ni pé ẹ̀sìn mú àwọn àkárò yìí wá ní ìsàlẹ̀ rẹ̀ ẹ wà sọ yín lónìí adìhá tẹkibiru wa yóò tún pọ̀ yóò tún lékún tàlílù yóò tún pọ̀ gbogbo ń tẹ́lẹ̀ àmọ́ ṣe iná là ń ṣe tẹ́lẹ̀ kí wọ́n á ní wọ́n àṣọ wa di kánú kójọ lọ́sọ̀ọ̀sẹ̀ ìgbà tí wọ́n sọ fún wa pé torí pé àsìkò yìí àlàmú káàtà àtàkùnrin yẹn kó tún pọ̀ sí tá a fi ń ṣe tẹ́lẹ̀ ó yẹ ká mọ̀ pé kò ní ìdíkà kójọ lọ́sọ̀ọ̀sẹ̀ pàfẹ́ ṣe alhamdulilah eh, subhanallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alhamdulilah wàlá ilaha illallah allahu akbar gbólóhùn tó rẹwà ní gbólóhùn tó dáa ní ẹ̀sìn ní àníjà tí lọ kójọ síbi kan ká ṣe é.

torí náà olóòfin wá nínú ẹ̀rí wípé àbóbìnrin rọ̀ nàánú wà fọlọ sọlám kó tó di pé a mú ọ̀rọ̀ ti sàhábí wá wọ́n sọ fún wa pé kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ pé iṣẹ́ rere Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù ju àwọn ọjọ́ mẹ́wàá oṣù dòlè híjà yìí lọ. fàákìtìrò fi hinna nínú àwọn ọjọ́ náà ẹ jẹ́ kí tàlílù kó pọ̀ fàákìtìrò fi hinna mínà tàlílù wà tẹkbír wà tahmid ẹ kí la ilaha illallah yìí kó lẹ́ni wa allah akbar yìí kó pọ̀ ẹ jẹ́ kí alhamdulilayi yìí kó pọ̀ ọwọ́ ahmed. imam wọ́n máa jáde lọ sí ọjà fi àyè amìnà ashir láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tá Yuka wí wọ́n máa sọ pé Allahu akbar Allahu akbar àwọn ti ń gbóhùn wọn àwọn èèyàn náà máa sọ Allahu akbar bí tẹ̀kìdì rí bí ti ń wọn àwọn náà máa sọ láwọn ọjọ́ yìí ṣé wọ́n wọ́n ń ṣe káwọn mọ pàtàkì àti lásìkò yìí ni nínú rẹ ó ní pípa ẹran odò híyà sáǹpẹ̀lẹ̀ ẹran léyà. tuntun anabi wa fọlọ fọlọ sọ wípé ọmọ adama kan o nínú àwọn ọṣẹ yẹwò mọ náà lọ́jọ́ ọdún ọẹran sọlọ nífẹ̀ẹ́ sí ju mílí rọkì dam pa ẹran ìyẹn tó bá lágbára kẹbí mọ

àti ṣíṣe dáadáa sí gbogbo ẹ̀dá ọlọ́run jẹ́nẹ́rálì àti ṣíṣe dáadáa sáládùúgbò wọn ni àlámọ́dù sọ́ọ̀lì gbọ́dọ̀ sáládì lò yẹn ó kó gbogbo àwọn kẹta ń wí sínú nínú ẹ̀ náà ní ká pa ẹran tábàlágbára rẹ̀. ẹnìkan nínú àwọn ẹni ọlọ́run nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa dáadáa ó sọ ọ̀kan kan tó ṣẹlẹ̀ ní tí ayé ẹ̀ ẹni ń pè ní Abdullahi ibn Mubarak ó ní mo nífẹ̀ẹ́ hajj púpọ̀ mo máa ń bẹ mo sì máa ń làkàkà kí n wà ní gbogbo ọdọọdún ó ájú wa súnmọ́ lọ́dún kan mo sì múra láti lọ sí ájú náà ó ní mo gbìyànjú mo mú owó tó tó pàmùsùnmí àti dinar five hundred dinar mo sì lọ sí ọjà kí n lọ ra ràkúnmí tí mi ti òun oògùn lọ. olóhùn ò rí ràkúnmí tó lè lọ rìn àjò yẹn. nítorí pé ràkúnmí téèyàn bá gùn lọ hajj látọ̀nà jíjìn nígbà téèyàn fẹ́ gbọ́kọ̀ jáná pé mo fẹ́ travel náà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ló lọ́kọ̀ tó yẹ pé kò lè gbé lọ ó ní n ò rí ràkúnmí tipẹ́ ẹ̀ka mo bá ń padà lọ sílé ìgbà tí mo ń bọ̀ wálé padà mo bá arábìnrin kan lójú ọ̀nà lẹ́bàá títì lórí síbẹ̀ ó ní adìẹ kan wà lọ́wọ́ rẹ̀ tó jẹ́ òkú tónítọ̀hún sì ń yọ ìyẹ́ kò lára rẹ̀ tí ń tú mo wá wò pé mo wá dúró lẹ́yìn rẹ̀ mo wá ń sọ pé èwo ló fa ìwà arábìnrin tó fi ń ṣe léyìí ó ní ẹ máa bá ti ń lọ ẹ dákun ẹran tí ó kàn o ó ní mo fọlọ́run bá bẹ̀ torí òkú ń adìẹ ló yà lẹ́nu báwo lọ̀rọ̀ ẹ ti jẹ́ ìsàlàyé mi ó ní obìnrin náà wá sọ náà ó ní obìnrin kan tí ò lọ́kọ ni mí mo láwọn ọmọ mẹ́ta ndí salatu banet sọgẹrọt ọmọ kéékèèké ni gbogbo wọn ọkọdìmọta àbòhónì bàbá wọn ti kú a sì ní wàlánà salatu layali bi ayami a òru mẹ́ta tó ti kọjá àtàwọn ọjọ́ wọn ala tọwa nǹkan kan ò bọ́ sẹ́nu gbogbo wa. téèyàn máa jẹun òru mẹ́ta àtàwọn ọjọ́ wọn wọ́n ti kọjá ẹnìkan kan wọn ò téèsì kankan oní ìlọ́pàá tí mo fi wá jáde bóyá a lè rí kankan jẹ ibi tí mo ti ń bá ìrìn àjò lọ ni mo ti rí òkú adé láfíkà mo ní kí n tún ṣe dáadáa kí n wá bí ó ṣe tó ń jẹ. Ibn Mubarak rahimahullah wọ́n ní bí mo ti gbọ́rọ̀ yìí wá kọ fàṣà àrì nínú orí mi náà rò wọ́kṣà ọ̀nà jáì ó ní àwọ̀ ara mi ti kàkó ẹ mọ̀ bí ìgbà tí ẹ sọ pé yẹn mú ẹ̀rọ ọlọ́run bá yẹn táwọn ará bá kàkó yẹn máa ń fìlẹ̀ nígbà tí kàn rí yẹn látara bẹ̀rù ọlọ́run sí láyé tá a jọ wà yìí náà nírú ilé ìṣẹ̀lẹ̀ séèyàn ẹni tó wí yẹn mo rírú ẹ̀ lánàá lánàá ìwà aláàdìlẹ̀ àti ìwà amẹyẹ ọjọ́ débi ti fà wọ́n tàn ṣùgbọ́n wọ́n fẹnu ara wọn sọ pé àwọn ọmọ ń sunkún lé lọ́wọ́lọ́wọ́ báyìí àtìyàwó mo wá ń ka ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí mo ní subhanallah ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lánàá nílùú iná sí ni ẹni tí ń sọ̀tàn ara rẹ̀ mi ò rí sójú o mo kàn sọ pé ẹ gba nǹkan kékeré yẹn fún ẹ sì béèrè ibi tí bá ń gbé ẹ béèrè fóònù ẹ ó láwọn ti tà àwọn ti ti jẹun nígbà tẹ́bi kan ṣẹlẹ̀ kó tó di pé bí eléyìí tó ṣẹlẹ̀ ẹ wò lu ẹ orílẹ̀-èdè tá a wà. tówó ti ń jẹrà ní ẹlòmíì àwa ní ká ṣe islam ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé islam wò wa sún mi mọ́ ìfẹ́ ilé tí mo fẹ́ ń ka ìtàbí sọ̀rọ̀ yìí lónìí ó ní òun wá ń sọ fúnra òun òun bá ara kó ní mo wá ń sọ mi ara mi pé wà á yù hajj náà òun olóhùn èmi ń rò bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ájù nìyí mo ẹ̀sẹ̀ ń banújẹ́ pé ntí ìrírà fún mi tí mo wá lọ jà tí mo lè gùn lọ ájù òun á ń lọ lé ó ní ájù ti ṣe rẹ̀ báyìí ó ní mo bá sọ pé ó yẹ tí a sọ yín gbogbo kanṣumi àti dínárì wọn bá dalè lára lára ẹ máa kó lọ ájù tọdún yìí kò ti dúró nù ó ní nígbà táwọn alálàájì dé òun kí àwọn ojúlùmọ̀ òun kí àwọn ojúlùmọ̀ ẹ̀ káàbọ̀ ọlọ́run balẹ̀ sí o olóhùn wa kí ẹnìkan lọ́ńtàn bá sọ wípé ah, ah, yàtúndà ni Mubarak alamusako máa ná ṣé bá a jọ wà náà jù ni torí mo rí yín bí báyìí mo rí yín bí báyìí mo rí yín bí báyìí ó ní ẹnu wá yà òun ẹnu wá yà òun kò tí ì yé òun dáadáa lòun bá sùn lọ́jọ́ náà lọ́lọ́run bá fi hàn òun wípé ó ní. ìgbà tó ń padà nígbà tó ń padà tó ń ṣe àtúnṣe ìgbésí ayé arábìnrin kan àtàwọn ọmọ rẹ̀ bàbá àfàlọ́wò mọ́làkán aláàtòrọ́tìkà fàájà ànkà hádàlán ọlọ́run wá ní kí mọ̀lẹ́kà lọ́kàn lọ sí ájì dípò si àmáwòrán rẹ̀ ni kó gbé lọ fún ájì tọdún yìí wọn náà ló sì ní ládàá rẹ̀ ẹnìkan yìí ṣètò ọlọ́run kọ́ lọ́n sílẹ̀ ìnira máa bẹ fọ́ọ̀mù yẹn láti ṣètò ọlọ́run àtòròjú kò sí nǹkan kan tó ráre inú iṣẹ́ rẹ̀ nínú pàtó jẹ́ pé nínú àwọn ńlá ti ń bẹ fún ti ń bẹ fún àwọn àsìkò yìí ńlá ń sọ yìí ká má fi ráre o ànábì wa sọlọ sọlá tó sọ náà ọ̀rọ̀ rẹ̀ ní ó ní àhàtò náà sí lọlọ àǹfà ọhún àwọn tẹ bá máa ń sí ẹ láǹfààní púpọ̀ jù lọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù iṣẹ́ tọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí jù òun ni ìdùnnú kan tòdìkẹ́lòwò àlà mùsùlùmí tó ń kìbọn náà kan wọn ìyá rẹ̀ mùsùlùmí awọ́tá tí fún àní òkúrùbà àbóhùn sí ìbànújẹ́ lọ fún àbóhùn gbọ́ bùkátà rẹ̀ láyé ń bí àbóhùn lé ebi lọ fún ó ní kí n mo búra pé kí n bá ọmọ ìyá mi gbọ́ bùkátà rẹ̀ ó mo nífẹ̀ẹ́ sí ju kí n ṣe ìtìkáàbù mọ́sálásí kó dìde oṣù kan lọ rẹwà ibùdó àdìdúnyà fi kọ́lẹ́ ìlàwọ̀ àyíjì eléyìí ó jẹ́ bí ó ṣe jẹ́ àwa ń fi títóbi ọlọ́run bá a fi ń bẹ ọlọ́run kọ́lọ́run kó ṣe ẹ̀sìn ẹ̀ nírọ̀rùn fún wa ká gbọ́ yé ní kíkà kò tó ká lè ṣe kó sì rọ̀ wá lọ́rùn kó sì jẹ́ pé ojú orí ọlọ́run bá la fi ń wá a sì tún bẹ ọlọ́run ọba bá a ti ń bẹ ọlọ́run ọba fúnra wa lọ́dún lọ́dún à ń bẹ ọlọ́run ọba lápapọ̀ níjàmọ́ fúnra wa níjàmọ́ a sì ń bẹ ọlọ́run ọba fún orílẹ̀-èdè ta gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ fẹnu pé ogun bàtà tí yẹn bá fẹnu pé ogun tógun bá dé tẹ bá sọ pé ìfẹ́ mọ yàmà pé bí ti rí ni Ọlọ́run lè mọ gbà wọn bẹ́ẹ̀ náà ni gbogbo èpè tí yẹn máa ṣẹ léra ẹ tí nǹkan yẹn bá ń dàbí ẹni pọkù bẹ́ẹ̀ káàtó téèyàn wá ń bínú tí wá ń bara jẹ àdúrà lèèyàn máa ṣe mo sọ bẹ́ẹ̀ fẹnìkan kò tí ì pọsẹ kan mo ní kò sí bó ti lè burú tó àwọn sọ pé Ọlọ́run dákun Ọlọ́run jọ Ọlọ́run ṣàánú wa kámọ dá fọlọ kámọ dá fọlọ kámọ dá fọlọ kò gbọ́dọ̀ wàlíyàdù bìlá wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlá èyí ó fẹ́ kà padà ọlọ́run ìmọ̀ gbà mọ́ o àlàáfíà ní ká máa bẹ lọ́wọ́ bá o gbogbo àwọn tí wọ́n ń ọ̀nà kọ́nà táwọn èèyàn ń gbà da orílẹ̀-èdè àtàwùjọ yorù ọlọ́run àtúndà kù kó bá kó bá kó bá kó bá tẹ̀ wọ́n rì kó bá tẹ agbára wọn rì kí àwọn ẹni ọlọ́run lódodo tí wọ́n jẹ sábàbí ìgbáyé gbádùn àtàlàáfíà ayé ọlọ́run jẹ́ kí wọ́n mọ́kè o alihamdulilayi. الحمد لله الحمد لله الذي شرف العاشر الأول من ذي الحجة بيوم عرفات وأفاض الخير والإنسان على من أخلص فيها لله وعمل الصالحات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أرسله ربه عز وجل بدين الحق ليظهره على الأديان جميعا اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه الذين تلفظنا مواقف الخيرات وعلى كل من اتبعهم بإحسان يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تعالى الذي يخلق ما يشاء ويختار وخلق الجنه واختار هنا